kí ni yẹn. epo igi egbò igi hmm. oró olóró táwọn ọ̀dọ́ wa máa ń lò tí à ń gbọ́ oríṣiríṣi mi tí ẹ fẹ́ máa dárúkọ wọn tó pọ̀ jaburata nílùú báyìí ẹ kí lẹ ti rò pé ó lè máa fa gbogbo orú àwọn ìwà yẹn torí pé ọ̀dọ́ ni yín kí lẹ rò pé ó ń ti àwọn ọ̀dọ́ sírú ìwà pálapàla yẹn láti máa lo oríṣiríṣi egbò igi olóró. ẹ tí máa ní kí n sọ̀rọ̀ lálàkọ̀kọ́ náà ó wà lọ́wọ́ àwọn ìjọba wa àwọn ìjọba wa gangan ṣùgbọ́n púpọ̀ nínú ẹ̀ ìtawà ọ̀dọ́ ń ṣe tá fi bàjẹ́ jù ló pọ̀ nínú ẹ̀ tó bá níṣẹ́ tó ń ṣe ọpọlọ tó fi ń ṣe pé kó máa gbé egbògi olóró yẹn kí ló dé tó fi ṣe nǹkan tó lè mú wa fún ẹ nǹkan tó fi lè mú ẹ tó ronú pé òkè jẹ́ kí n máa gbé egbògi olóró kí ló tó mú ẹ rò pé òkè báwo mo ṣe lè máa rówó tó bá rò bó ṣe lè máa rówó kò sí nǹkan tó máa yorùbá máa sàn kankan máa ní ọwọ́ tó bá dilẹ̀ báyìí èṣù máa yá lò ìdẹ̀yìn yàtọ̀ sí yẹn àwọn ọ̀rẹ́ tá à ń bá rìn ní èjì wa ó nọ́mà fún wa àwọn ọ̀rẹ́ tá à ń bá rìn ó nọ́mà fún wa láti máa sọ pé òkè mo fẹ́ ṣe irú nǹkan mo fẹ́ ọ̀rẹ́ mi ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí ọ̀rẹ́ mi ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí ṣùgbọ́n ìwọ tó bá ìwọ tó bá kọ́ láti lé tó dẹ̀ ní ìbẹ̀rù ọlọ́run nínú ẹ̀ o ò ní ṣe o ò ní ṣe nǹkan tó lè mú ẹ tó lè mú wàhálà àti ìdààmú torí tọ́lọ́pàá bá mú ẹ pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn tó bá bọ́ sẹ́wọ̀n wàá dójú ti ara ẹ wàá dójú ti ẹbí wàá dójú ti àwọn ọ̀rẹ́ ẹ wàá dẹ̀ dójú ti Ọlọ́run tó dá ẹ. Hmm. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn wọ́n ní tó bá ṣẹlẹ̀ tán o ó ti di ọ̀rọ̀ ìdójútì fún ìdílé lápapọ̀ ẹ ṣùgbọ́n àwọn tó tiẹ̀ máa ń lo egbò igi olóró yìí ẹ mọ̀ pé ń sìn yẹn sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣiṣẹ́ náà bọ ọpọlọ tó fi ń ṣe àwọn tó ń lò ń kọ́ a máa ń gbọ́ nǹkan ẹlòmíì máa sọ wípé wọ́n ní inspiration wọ́n ní tó bá ti lo egbò àwọn egbò igi yẹn olóró yẹn pé òun ló máa ń fún wọn ní inspiration pàápàá jùlọ ẹ̀yin olórin ọ̀pọ̀lọpọ̀ la máa ń gbọ́ bẹ́ẹ̀ ṣóòótọ́ ni kí ló ṣe é rò pé ẹ̀ tí ò bá tí ọ̀dọ́ àbólórin kan ò bá lo egbò igi olóró kò lè ní inspiration láti fi kọrin ní àwùjọ àwọn èrò. nǹkan tí màá sọ lélẹ̀ ó kù sọ́wọ́ oníkálukú irú èmi ń sìn nǹkan tí mo ṣe jáde ní skul tíátà ni hmm. kò pọn dandan kí n bọ́ sórí kí n kọ́kọ́ mú nǹkan kí n tó bọ́ sórí stage kò pọn dandan hmm. ìyá tó dẹ̀ bí mi oní tíátà ni tó dẹ̀ ti ń lò lẹ́nu iṣẹ́ yìí á ti máa lò tó ogójì ọdún hmm. nídìí iṣẹ́ yìí so nǹkan tí mo gbọ́njú bá tí mo bá ń lẹ̀ mi kò nídìí kí n mú nǹkan kan kí n sọ pé mo fẹ́ lò nǹkan kan kí n tó lè kọrin àbí kò ní kí n ṣe nǹkan kan kí n tó lè sọ pé òkè ó ti wà á nù mí already tó bá pé nǹkan tó ń wù ẹ́ nínú ẹ láti ṣe ni kò yẹ kó o lo nǹkan kan láti fi jẹ́ kágbára jáde láti fi lè ṣe nǹkan tó fẹ́ ṣe tó yẹ kó lè ṣe láti inú wá hmm. tó bá dẹ̀ ti wá láti inú wá ẹ̀ ìgbà yẹn ló lè fún àwọn èèyàn ní tó dáa jù nínú iṣẹ́ ọwọ́ ẹ̀ tó bá ti ń lo nǹkan tó ti ń lo nǹkan tó ti ń lo nǹkan láti fi gbéra ẹ̀ tó bá pẹ́ tó bá yá náà àwọn èèyàn máa send broadcast fún ẹ pé ok wọ́n fẹ́ ṣe kidney transplant wọ́n fẹ́ ṣe irú nǹkan báyìí wọ́n fẹ́ ṣe irú nǹkan báyìí fún ẹ pé káwọn èèyàn dáwó èmi personally mi ò lè dáwó fún ẹ. Hmm. ìyẹn ni wípé àwọn egbòogi olóró yẹn gan tún máa ń fa àìsàn sára ó máa ń fa àìsàn sára kọ́tẹ́sọ nìyẹn bẹ́ẹ̀ ni hmm. ó máa ń fa àìsàn. àti wípé gan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wọ́n ní ẹ̀bùn tó wá láti inú wá lára ẹnu àlejò wa mo ti tún gbọ́ ẹ̀kọ́ lénìí o wọ́n ní pé ẹ̀bùn tó wá láti inú wá ìyẹn gangan ló dáa jù nítorí pé tíyàn bá ti ń lo àwọn eh, gbójúlé egbò igi olóró kan kí inspiration tó lè dé pé ìyẹn pé kò dára mọ́ eh, láti ojú tiyín báyìí ṣé àwọn ọ̀dọ́ wa ní orílẹ̀-èdè nàìjíríà ǹjẹ́ àwòkọ́ṣe rere ni wọ́n àbí rárá ẹ̀dẹ̀ tó bá dáhùn ẹ̀dẹ̀ máa bá mi sọ ìdí àti àwọn àwòkọ́ṣe rere kan tá a ní ta lè tọ́ka sí pé ọ̀dọ́ lélẹ̀ àwòkọ́ṣe rere kan ni ní orílẹ̀-èdè nàìjíríà. ó pín sí oríṣiríṣi ọmọ tó bá kọ́ ńlé tó dẹ̀ gbẹ́kọ̀ọ́ àwòkọ́ṣe rere ló máa jẹ́ fáwọn òbí ẹ ló máa jẹ́ fún àwọn ẹbí ẹ ló dẹ̀ máa jẹ́ fún irú iṣẹ́ tó ń ṣe. Hmm. tá ní kí a ṣe àfihàn àwọn àwòkọ́ṣe rere tí èmi fúnra mi mọ̀ a máa ma sọ̀rọ̀ irú àwọn lágbájá àṣà. Mm irú àwọn tí tó yẹ pé èmi nígbẹ́kẹ̀lé ni wọn tẹ́ kí wọ́n ṣe bí mẹ́ńtọ̀ fún mi irú àwọn bàbá òbí Ebenezer òbí hmm. tábà wo irú àwọn èèyàn báyẹn àwòkọ́ṣe iná jẹ́ fún irú àwọn èèyàn báyìí. Hmm. ẹ ó ó ó inú mi dùn bẹ́ẹ̀ ṣe dárúkọ àwọn bàbá wa àṣà gbogbo wọn bọ́ẹ̀ dárúkọ àwọn ọ̀dọ́ bíi tiyín ṣé nǹkan tẹ́ ń sọ ni wípé ṣé irú àwọn àwọn Wizkid Davido Fino Ọlámidé ṣé wọn kì í ṣe àwòkọ́ṣe rere ni. ẹ má jẹ́ kí a mẹ́nu lọ sí ọ̀nà bẹ́ẹ̀ ẹ má yẹ ká sọ̀rọ̀ lọ sí gbogbo ọ̀nà bẹ́ẹ̀ mi sọ pé wọn kì í ṣe àwòkọ́ṣe rere mm. àwòkọ́ṣe rere ni wọ́n tí mo dẹ̀ nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ wọn mm. má jẹ́ ká sọ̀rọ̀ lọ sí gbogbo. Hmm. ó ga ọ ẹ̀yin olólùfẹ́ wa nílé wọ́n ti tọ́ka sí àwọn kọ̀ọ̀kan tí àlejò wa ní pé wọ́n jẹ́ àwòkọ́ṣe fún àwọn wọ́n ní bíi bàbá wa Ebenezer Obey àṣà lágbájá àtàwọn díẹ̀ táwọn lè sọ pé àwòkọ́ṣe rere ni wọ́n ìjẹ́ ìtẹ̀ túmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa yìí tó yẹ pé tó bá ti lọ sókè òkun la máa ń gbọ́ pé ìgbà míì tó bá ti gbé egbò igi olóró tán gbé lọ tán dẹ̀ mú wọn pé wọ́n máa ń tì wọ́n mọ́lé wọ́n máa pa wọ́n àti wípé ìbànújẹ́ ńlá ló jẹ́ fún òbí wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹni pé ó pín sọ́nà méjì tíyàn bá fẹ́ jẹ́ àwòkọ́ṣe rere á kọ́kọ́ jẹ́ fún ara ẹ̀ á kọ́kọ́ jẹ́ fún àwọn òbí ẹ̀ kó tó wáá jẹ́ fún ẹ̀ orílẹ̀-èdè pátápátá ti nàìjíríà ẹ wo lọ́wọ́ tá a wà báyìí àsìkò àti kọrin ti tún dé o bẹ́ẹ̀ ni <laughs> àbí ṣé ṣé ẹ múra sílẹ̀ ni olórin ni yín ó yá ẹ tún bá wa ju orin fún àwọn aráalé ká jẹ gbádùn orin yín kan. ó yá ṣó wà káàtìn ṣó wà káàtìn ó wà nọ́ọ̀tì ó wà nọ́ọ̀tì ṣó wà groovy ọmọ yẹn lẹ mọ́ mi yé ó lẹ mọ́ mi yé. ó ti tán. ó nìyẹn ó ti tán. ó yá ẹ eh, lọ́wọ́ tá a wà báyìí ṣe mọ̀ pé iléeṣẹ́ Orísun lẹ wà ilẹ̀ Yorùbá lẹ wà báyìí mo fẹ́ kẹ́ freestyle bá wa kọrin fún iléeṣẹ́ wa Orísun bó dẹ̀ jẹ́ fún orílẹ̀-èdè wa o ṣáàbà wa kọ orin kan kẹ́ bá wa fi kí iléeṣẹ́ wa Orísun àbí orílẹ̀-èdè Nàìjíríà. òjò tó rọ̀ ṣe é wúro ló rọ̀ sí ìrèké ọmọ tó bá mọ̀wé ṣóun ṣá ló mọ̀wé person wey go help me jẹ́ kí n bá pàdé plenty money kí n jayé ní màlẹ́ kówó ńlá wọlé àmì àmì àmì o àmì kẹrù kú ṣáàyè àmì àmì o àmì hmm? kẹrù kú gbọ́ ọpẹ́ àmì àmì o àmì kẹrù kú ṣáàyè àmì àmì o àmì. ẹ ṣe ohun àlejò wa Tezpeace mo ń jẹ gbádùn àwọn ní kẹrùkù ẹ ti ṣàlàyé nǹkan tẹrùkù jẹ o mo ṣàmọ pé wọn ní kẹrùkù kó wọlé wá sí wa ní ilé wa iléeṣẹ́ Orísun tẹlifíṣàn ẹ ṣe ti níyàwó nílé hmm, ọ̀rọ̀ ńlá ni o. <laughs> ọ̀rọ̀ ńlá ni afẹ́mọ̀ ni abẹ́ ìfẹ́ ká mọ̀. ní ojú àwọn ọ̀dọ́ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ tó wà ń sìn ìrònú wọn ni pé tó bá ti ní bí àyàwó àfẹ́sọ́nà àbí tó ní èèyàn kan tó ń fẹ́ hmm. pé ó máa jẹ́ kò ní jẹ́ kí ìrìn àjò ẹ dán hmm. mọ́nàmọ́ná. Mm ṣùgbọ́n èmi o tí n bá sọ pé mi ò ní mo parọ́ ni mo ní ilẹ̀ tí mò ń fẹ́. ok àfẹ́sọ́nà bọ ẹ ti fẹ́ délé ok torí kinní kan wà sí lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń ṣẹlẹ̀ ní agbo àwọn olórin àti olóṣèré wọ́n máa ń pe kinní kan ní baby mama hmm. wọ́n wà ní pé wọ́n ti ní baby mama baby daddy ṣé ẹ̀yin náà ti bá wọn ṣe ẹni baby mama àbí. kò pọn dandan pé nǹkan táwọn èèyàn ń ṣe n gbọ́dọ̀ bá wọn ṣe bẹ́ẹ̀ ni àǹtí yín là ń béèrè ṣé ẹ̀yin náà ní bébí mama. mi ò ní bébí mama o. ok àfẹ́sọ́nà lẹni tọ́ ẹ̀yin aráalé ẹ ti gbọ́ àlejò wa ní pé àwọn ò tí fẹ́ yàwó délé ṣùgbọ́n wọ́n ní àfẹ́sọ́nà pé àwọn ọ̀dẹ̀ bá wọn ṣe bébí mama o. ẹ jẹ́ ká lọ sókè fún ìsinmi ráńpẹ́ tá a bá padà dé a sì máa fomi jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àlejò wa Tezpeace à ń bọ̀.